وعلى آله ويقول Thank you. àlùwàlá lórí ẹ̀rọ ìjọba tó bọ́ ọjọ́ ẹ̀rọ àbúkẹ̀lẹ̀ tó bọ́ ọjọ́ lórí ìjọba lórí ẹ̀rọ tó ní àwọn ìjọba rẹ̀. àwọn ẹ̀rọ àbúrò ṣe lọ láti àlà òbí ẹ̀ṣẹ̀ àlà òbí ẹ̀yìn jẹ́ wọ́dà lọ́wọ́ wọn. ọjọ́ máa ń ìrọ̀jẹ́ wá. ìrìnà ìrọ̀jẹ́ ilé ìtàgé ìròyìn. Abu Jahal

yake dinu hanif ya dini kuna kisha dini gambo orate yana macha jenu ude kuna ya o billion man gige yo ma du dilek ma ude kuna ya ma oladu man gige yo

àbí mi fẹ́ ìwọ̀n tí mo lọ́rùn ọ̀rọ̀ máa bọ̀ ọ́sọ̀rọ̀ àwọn èmi òṣè àní ìmọ̀ àbí ìlẹ̀ ìbrọ̀hìmá hanifan ọ̀nà dínì yá níbi ìbrọ̀hìmá kọ́ lè rùn ṣàdínì ẹ̀rùn òjẹ̀dá hanifan ọ̀nà ìgbò yímọ́yọ́ alhanafiyatu àdínì yébóyímọ́yọ́ kéèdè magana mako yíò lè bá alhanafiyatu adini ego inna oh, alhanafiyata gaskiya ba adini ego na agboyi moyo ege ajanoyi ajanoyata o de ko na fi se yi ade do ebon ki to do ga ne ki eh, o de se ke me do ebon to da ka ya ti do lo me o ke se ne ti to di le ye ni le ye ye ya to de yi ki we ne du ka na ti ya to do la du kìsù ọjọ́ kété ní ẹgbóyí mọ́ àmú ẹun dúkì àdàkí mú lòó yé gbóyí mọ́ yóò ẹ̀lẹ́ wọ́n ti hànà sí yẹtù gẹ̀ẹ́sì apá àdínì kò ní gbóyí mọ́ yóò kéde àdínì lẹ́bà mílẹ̀ta ibrahima mọ̀tí àdínì àmì ibrahima yóò àdínì lẹ́bà à ń tẹ àbúdà lọ́ọ́ wà dẹ́wù ìṣàdínì yóò di kẹ́ẹ́ máa láwọn káàdé kẹrẹrẹ mọ́kúlítọ̀lẹ̀rù dín ààbí mi ọdẹ olótòdó ìtọ́jọ́ kéde àmọ́mọ́ màbíjọ ẹ̀fínì ẹ̀fínì ẹ̀fínì ẹ̀fínì èyí tó fi ṣòkò pọ́kù káwọn kí mú dá òdo ẹ̀yìn àbẹ̀wà lọ́yọ́ wúlò ọ̀gádùn kẹ́ẹ̀dù tòkùté tí a jẹ́ lígìrí kẹ ogun tẹ́lẹ̀ lọ́sibítẹ̀ lẹ́lẹ́dú dé ogun ògùnjẹ́kọ̀ọ́dún mọ́ dé kí méjì tí ó dúró tó ọ̀há dúró tó ọwọ́ òun ma ọlọ pẹ́lẹ́lẹ́mú dámọ́ àgó aníbi àwọ̀ àwọn pàbí ẹmẹ́dú dámọ́ àgódú dámọ́ ọwọ́ kàkí ṣírùkù ìjẹ́ èélẹ́mẹ́dú bẹ́ àbó hànẹ̀fíà tẹ́rẹ̀ àdínì hànẹ̀fíà tẹ́rẹ̀ ẹ̀dí àmàjà hànẹ̀fíà jẹ́ ní ìmúlẹ̀dọ̀ dámọ́ àgọ́ ọmọ ẹ̀ dámọ́ ọmọ ẹ̀ owó ẹlẹ́sẹ̀ dòyó dòyó táwọn ní àdínì ànàbíyà gẹ̀ àdínì ànàbíyà ìsàdínì olùgbóyìmọ́jọ́ bí àdínì kan ti yọ lọ́tọ́rọ́ ọjọ́ wọ́n bí záàlìkà ọgbúnlá àdínì ilẹ̀ amárànláhùn jẹ̀mí ànáàtì wọn yọ fọ papọ̀ mọ́ ní jí Anda bi كما قال تعالى دبر الله هنا دكا وما خلقت الجن والإنس إلا ليعبدون وما خلقت الجن ومن صنون فالجنون وصون الْجِنَّ والإنس كونا إلا ليعبدون كما amenda hiyo kasiana bikikaratubudu mamaka leke tulijini walingi ile hali ya kulomu ile kaleke tulijini makoteru kaleke tulijini walingi awela makoteru ومن خلقه الجن والإنس وما قوي الجن والإنس وما خلقه الجن wẹ̀lì ìrìnsá oṣù ọ̀run nípa àjẹ̀lú oṣù ọ̀run àjẹ̀lú bóòlù tó dẹ̀wò dó ilẹ̀ ìyá àbúdó kíri kuma rárá ní mẹ́rin ìwà ṣìdú ni mamu mi lòlò ká kó màánà ìyá àbúdó ni màánà ó ṣe rárá ní mami kò tẹ́jọ́ máa kó ìyá àbúdó ni dọ́gbà máyì ìyá àbúdó ni ní ilẹ̀ mami kò tẹ́jọ́ máa open quotation mark mam kóyún ya ìgbé ya rẹ ní lẹ́nà mi pre quotation mark kóyún ọmọ rẹ kóyún èdè rẹ mam kóyún rẹ bàbá lọ èdè kòmìnà ẹni ẹnà tí ó mọ náà mam kóyún èdè gbàgídọ ok yóò ṣìdú ni yàgò tó ní lẹ́yìn ètò mi lọ́jọ́ tó kà wọ àwọn mọ̀. ẹnà náà ti òòrùn òòrùn ẹgbẹ́ mi lẹ́nu ti òòrùn wọ́n kó gágá àmọ́rọ̀ tí ó yíwò tí níbi tí ó yíwò ẹgbẹ́ mi ẹgbẹ́ mi ẹgbẹ́ bí súrẹ́tù ṣú ara yìí ẹgbẹ́ bí súrẹ́tù kọ́sọ̀ ẹgbẹ́ bí súrẹ́tù nẹ́mì ẹnu kó kákà kàmá níbi ìwájú bí i ní ẹgbẹ́dọ́ láhá wà ábùdù wọ́tẹ́wò láhá wà àfihàn mẹ́tùkọ̀ ọjọ́ mọ́jọ́ ìjọ́kà mẹ́tẹ̀ẹ̀kọ́ yìí ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت ما ذلك ọ̀gbọ́gbẹ́gbẹ́ ọjọ́ kọjọ́ pàmò níbi iṣẹ́ ìṣẹ́wà tòhìnì wọ̀nyánà tòhìnì lọ́wọ́ yíwìn àdẹ́ wọ̀húnwá ìfọ́ọ̀dùnlẹ́rìn bílẹ̀ ìbáadá òun tí wọ́n ń da òdodo kàfà rẹ̀ are papo chakade o boy matala o ne wara ne mune de ere ni o ani bidur ere ni o ali bidur ere o bidur ere na bidur ere o weta dur ere na to buja agbigi ajodi ile dur ojo kete na gojimo wa a'zamu ma na allah anhu ewo ko ga ko yo na wo ne ni bo de ògbó kábẹ́rù ìbí ọyẹ yìí tó lẹ ẹwọn ọjọ́ náà mo náà ní ìdìbò tẹ ẹjẹun àṣìkò ẹwọn ọdọ ọkọ ọjọ mami kò tọ mami kọ má lọ dọ náà láti ṣe é kọlẹ dá wọ́n wọ́ dá àwọn tó ọ̀rọ̀ ìdí má wà wọ́n òjì rà ẹwọn múnẹ mayọ ọjọ wa dẹlílò mayọ kàdé wọ́n dẹlílò dẹlílò lálẹ́ òun dẹ́. قوله تعالى وتقلق الله أنا تشركا واعبدوا الله ولا تشركوا به شيئا ما يرعى الله ما يدعو دودكم غالبه واعبدوا الله ما يرعى الله ولا تشركوا به شيئا ما يدعو دودكم لا إله إلا الله That is negative and affirmative. Negative. You have to negate all forms of idolatry. Ẹ̀hún tó máa rà rẹ̀ wọ́n lòdì ọjọ́ papọ̀ ẹ̀hún lẹ́nu kò. And affirm what? Establish ẹ̀hún. Ààrẹ tí ń lọ́jọ́ kejì. La ilaha. Ààrẹ tó kí dọ́mọ́nù mara gama mune illa ina duba mara rawo sai Allah wa abdullah ozo tete mara rawo wala tudul ko mi ja magara rawo mune bima nan la ilaha illallah wala makumi tiwala male wa abdullah wala tujriku bi shay'a wala tujriku bi shay'a la ilaha la ilaha illallah wa abdullah magani ko آية معنى لا إله إلا الله وذلك وأبسك شاية توحيد لك بروايتكم طب تجد له أصول الثلاثة والتي قدمنا معنا بسيهم كم يعني؟ هذا بقى صوى قالوا كم يعني؟ أما في ماذا؟ نزل هذا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك